gbogbo tàwíìdì tàwíìdì tá a wá wí yìí àwọn ọgbọ́n tá a mọ́ rò pa fẹ́ dá sáyé látara ìwé tàwíìdì ọgbọ́n fèkì náà ọgbọ́n tí mo pè fèkì nínú àwọn àjò a máa ń ṣe a máa ń ṣe gbégúdé nínú àwọn àjò a máa ń ṣe látara ìwé tàwíìdì a máa ń ṣe àgbélépọ̀tá nínú àwọn àjò a máa ń ṣe látara ìwé tàwíìdì a máa ń ṣe òkígbẹ́ a máa ń ṣayẹta a ṣe mọ́dàrí a máa ń ṣawọ́rò a máa ń ṣe sọ́ra gbékúdé ìyọnú ayé àìpé rí tẹ́gbogbo tá a máa ń ṣe nu láburú yìí sì nílò tọ́ káburú bà lè mọ́ ti wá náà máa ìníta òhìdì ní o ẹ dákun òpó náà wáyà náà lábẹ́ lábẹ́ rẹ̀ yìí wáyà àbúwáyà náà kọ́ yìí bá ti wà

ilé lè wó pààyàn ogun pé má wó pa mí ilé tẹ́ ń bẹ ájò rẹ̀ ò sí àmọ́ nínú tàríìdì ń kọ́ ájò rẹ̀ ń bẹ kul a'udhu bi rabbil falaqi min sharri ma khalaq ọlọ́run ilé tọ́kọ́lẹ̀ yìí aburú bẹ lára rẹ̀ o aburú kí ló wó pààyàn ọlọ́run mọ́jú aburú tó yẹ pé atẹ́gùn ni kìí sọ̀rọ̀ pé wọ́n rán àṣàṣì sínú atẹ́gùn o alátẹ́gùn tá a dá fúnra ara rẹ̀ atẹ́gùn fúnra ara rẹ̀ àgbákò ń bẹ lára atẹ́gùn atẹ́gùn tá a mọ̀ wá kó fẹ́ sí wa ń tá a rò pé dáadáa láwọn atẹ́gùn a mọ̀ fẹ́ ń gbà mí yóò sì mọ̀ jẹ́ ìnira ṣe bá atẹ́gùn ọlọ́wọ́ bá fi pa ni ebi Yorùbá náà ní ìtàn pè nílẹ̀ Yorùbá tí wọ́n pè ní ìjì ìbátẹ́gùn kan ni so atẹ́gùn yìí aburú tátẹ́gùn máa ń gbé wá bó láti lè mórí bọ́nú ẹ̀ qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq gbogbo ilé ayé wa tá ń lò yìí ti bí kiri káàmà ní allahumma inni as'aluka khayraha wa khayra ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wà ṣarri ma jabaltaha alayhi ọlọ́run ìyàwó mo fẹ́ yìí o mo ń béèrè lọ́wọ́ rẹ oore tí ń bẹ lára ọmọbìnrin yìí o ní ọjọ́ rí mẹ́ o wa khayra ma jabaltaha alayhi oore tó ti parí sára rẹ̀ o ní ọjọ́ jẹ́ tèmi wà àúzù bí kà mí ṣàríhà aburú tí ń bẹ lára rẹ̀ ọlọ́run dákun kàn mí àtàwọn ìyàwó wa tá ń fẹ́ àtàbúrú ń bẹ lára wọn àtàwọn ọkọ náà táwa náà ń fẹ́ yàwó aburú ń bẹ lára wa náà kódà aburú ń bẹ lára wa sí lára wa ẹgbọ́n ni inna alhamdulillah nahmaduhu wa wa nastaghfiruhu wa wa kúrò bí wa ìgbàgbẹ̀pá aburú ń bẹ lára wa ni pé ìwọ́gbẹ́

wípé ẹ̀dá fún agbó tí mo bá lè pé kí mọ́ fàbúrú ṣe rà ní wọn àà àwọn tí wọ́n fàbúrú ṣe èyàn sì mọ́ fàbúrú ṣe rè èyàn ààrẹ kan ní ẹ̀rùn aburú ó jòkó jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ìwọ lọ́sì mọ́ fọwọ́ ara rẹ̀ fà á kódà ẹni tí wàá mọ́tò mẹ́tìláìbì lọ́ba àwọn ọ̀gá kíta mọ́tò mi dẹ̀ fọ́ báyìí tó bá fọ́ irun lọ fẹ́ jẹ́ wa na'udhu billahi min shururi anfusina kó tó wá kan wà ní sẹ́yẹ̀ ájí àmàlìnà ẹgbẹ́ yìí wà understandable but ṣùrú rí ọkùnsìnà á kíyèsí ní underline ẹ̀ á sì mọ́ ń gbọ́lẹ́ náà àfáà gbogbo wà ìkan láti ní kẹ́lìbẹ̀ tí gbogbo dárò pa ń wá lọ́dọ̀ àndọ́gbọ́n sí tí yìí ń sọ à níbi ọgbọ́n sí à níbi ẹ̀ kí lọ́bẹ́ dọ́gbọ́n sí nǹkan pọ̀ ọ̀nà táburú lè gbà sí ọmọ ànábì adámọ̀ ọlọ́mọ fàbúrú rẹ̀ ṣe wá ní ẹwọ́kẹ̀ yìí ike yìí lásán ọlọ́mọ ló mọ̀ mọ̀ yá sídẹ́nì tó ti kọ́ sí fa tẹ́mọ́ ẹni tó ń dráìbù tó mú ìtàn tó sì mú ke tó jùlẹ̀ bó ti jùlẹ̀ ike inú yóò kàn yìí lọ bí bírèkì ni yóò sì tẹ bírèkì bírèkì ò sì ní tẹ yóò tẹ lórí pé lèyí ti dí kíní pẹ́dà tí ó fi tẹ bírèkì bírèkì ò tẹ báyìí dé ó lè àmọ́ qul a'udhu bi rabbil falaqi min sharri ma khalaq láwọn àbá àti mọ́ngbà mọ́nà pé azkaru sabahi wal masa mọ́bí ṣeré pàtàkì jùlọ ayatul kursi ma ká láàárọ̀ sí ma kàmbó ma kàánà rẹ̀ ọ̀gá súra ọ̀gá ìṣọ́ra onáwọn ayàtàǹkàyì onáwọn súra àtàǹkàyì ó nídìí ọ̀n lọlé ẹnìkan ọ̀n lọ bàbá kan ọ̀n lọ́dọ̀ ẹnìkan kí làwọn yíò bẹ́ ṣe kí ná lè ṣe kí ná ní lọ́wọ́ kí ná lè ṣe alára àmọ́ bá tó lè sọ wa láti fílẹ̀ yìí aláì àníbi tawhid nígbèsè ayé kálukú wa àmbẹ̀lúwa wa àmbẹ̀lọ́wọ̀ bá wa eh, tawhidul bari ọlọ́mọ́sà sí rọrùn fún wa o